ìfàdíwúrà awo retí wo oúnjẹ fẹ́ gbẹ́ ọ̀rọ̀ ọmọ kan mọ̀ ni gbogbo nǹkan tí mo nílé ni mo ti lò fún un. ṣé èsì ọmọ tí bí tẹ ẹ sọ̀rọ̀ rẹ̀ nígbà kan pẹ́ ń wò. kètì ìyálà rẹ̀ kẹgbádùn gbogbo nǹkan ni mo ti lò fún ọmọ yìí gbogbo àgbo tí mo nílé pátá kódà mo tún yíwọ padà mo tún mú mi kún mi mo lò fún gbogbo ẹ̀ pátá kò mọ̀ gbọ́ ẹ mọ̀ ṣàánú mi ẹ mọ̀ mọ̀ dojú tì mí. pé àbíkú rẹ fẹ́ sọ lóògùn yín dèké kan. ọ fẹ́ sọ de lóògùn dèké ládùúgbò kí wọ́n máa pé ah, òun ló jẹun wá o ifá wọ́n wò mí ràn ṣàánú mi o. ẹ fọkàn ara yín balẹ̀ àwọn tí báwọn olóǹkà ayọ̀ náà mọ́ tọ̀hún mi làwọn ò lè jà rò àwa kìíní náà la ṣe tọ̀sẹ̀ pàwọ̀ ìtọ́rọ̀ rẹ̀ dayọ̀ ara ọmọ yìí ti yá èmi gan dẹ̀rí ẹ̀. ọ ti gbádùn. ọlọ́dẹ mọ̀ bọ̀ ń bí tààrà mo dẹ̀rí ẹ̀ ṣàánú mi o. tó bá di ọjọ́ méje ìlú parí iṣẹ́ kan lẹ̀ fún yín kẹ́ ẹ wá gbà inú nǹkó inú nǹkó mẹ́rin lápárí rẹ̀ sí yóò mọ ọmọ ẹ̀ ń bẹ kébi wọ́n bá wà. ìfẹ́ máa rú àìsàn náà kọjá àrùn yóò gbádùn. <laughs> ẹ padà yan awo àwo ah. yẹn báyìí kọ́ ni ọ̀run lọ́yìn olódùmarè yóò jẹ fún. èmi gan ó àwọn èèyàn ti ó ti fẹ́ dàbí ẹni wípé bóyá àbí ìyá alágbèyí àbí ò àbí òsì. àbíkú tiẹ̀ wá fẹ́ so lóògùn wa dèké. àbí mo ti gbọ́. ọ̀dà ìbàdànjọ́ méje. òbí ẹni lòbí ẹni ìyá ẹni nìyá ẹni ó jìyà jìyà kó mọ́ lè jẹ nǹkan láyé ọmọ wa jẹ nǹkan tán àdúpẹ́ o àtúbọ̀tán ẹ̀dá ló máa san o ká má máa ṣohun tí yóò dá lásìkò tí yóò dá o kó má padà rí báyìí ni ṣẹ̀rí gbẹ̀yàn àtúbọ̀tán ẹ̀dá ni ká máa lé o ẹ̀yin èèyàn mi àtúbọ̀tán máa ló jà ju ṣẹ̀rí gbẹ̀yàn o ẹ wo bí ọ̀rọ̀ gbé wọ́n wá o. Ah, Ifá ìyá abẹnú gbogbo ẹ ṣeun. ṣé eléyìí tẹ ìwé rèé òun lè léyìí oògùn rẹ abẹnú gbọ̀ngàn. ẹ ó dáa ifá báwo gan-an ni mo ṣe fẹ́ lò fún. nǹkan kékeré nù gíláàsì kan láàárọ̀ ìkan lálẹ́ tó bá ti dẹ́nu ẹjọ́ kẹta ìyá wa. O tó tó dán mẹ́ta. ẹ padà wá yin ifá mi. ifá <laughs> tó bá rí bẹ́ẹ̀ ifá tọmọ náà bá gbádùn. Ah, ẹ wò ó èmi kò dẹ gbogbo èèyàn mọ̀ wípé awoore gidi ni ọ́ èyí jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé mo ní ẹnìkan gbòógì báyìí bíi tiẹ̀ báyìí ní bàbá. ifá ló lọ pé ìyá wa. àmọ́ ó lè wọ̀ ó lè wọ̀ bẹ́ẹ̀ ni ah, ìwò kan ṣoṣo tó rọ̀ máa ti ń bẹ lọ́wọ́ yín ni wípé ìdílé ọgbọ́dọ̀ kan lè títí tára ọmọ ìyá ọ̀fìyà. ìdílé ọgbọ́dọ̀ kan lè. bẹ́ẹ̀ ni tí ọba ti kalẹ̀. ifá. Mm -hmm eléyìí kanlẹ̀ tì. Ah! jẹ́rìí yín. kanlẹ̀. ẹ má jẹ́ òkanlẹ̀ ẹ̀kárẹ̀ ah, oh. àbí ọ̀dà. ẹ sáà má jẹ́ òkanlẹ̀. mọ́mọ́ tí a mọ́mọ́ tí ẹ fowó lẹ̀. kò lè kanlẹ̀. eléyìí ò lè kanlẹ̀. nígbà ṣe bá dáhùn. ẹlẹ́bù kàwà tí mo fẹ́ gbà lọ́wọ́ yín. ọmọ ẹ̀dá ló máa san o ká má máa ṣọ́ ohun. Ah, ah. ẹni lórí ìlú ẹlẹ ti bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ wọn ẹ ṣáà rí mi mo kí yín ẹ ti bẹ̀rẹ̀ sí ní pariwo ah, ẹ ra fi wọn pa àná kí ló dé àǹtí mi kí ló ṣẹlẹ̀. ẹ káàsán jàre. ẹ̀mí náà dá yín lóhùn ṣé mi dá yín lóhùn ni. mo jẹ wọn lówó ilé ní oṣù mẹ́fà ni mo jẹ wọn mo dẹ̀ ní kó ṣe sùúrù fún mi pé màá sanwó wọn ìyẹn náà mú èpè sẹ́nu báyìí fún mi. ẹ ṣáà ti gbọ́ nǹkan tó ń sọ sọ owó tí wọ́n sì jẹ mí kì í sọ kékeré owó bẹ́ẹ̀ náà bá gbọ́ ah, èyí lè bínú kó parẹ́ ìdànù ni. èlò wà ní gbogbo owó yẹn gan jẹ́ pàtó. mílíọ̀nù jẹ yín ni kí ló jẹ́. mílíọ̀nù kọjá rí sixty thousand five hundred five hundred orí ẹ̀ owó náà ni èyí parọ́ mẹ́lẹ́dẹ̀ èèyàn. Hmm. mo tún rántí a fi ọ̀rọ̀ owó tọ́lẹ́ẹ̀tì àti ilẹ̀ gbígbá ìyún three five tí wọ́n ní wọn ò sọ ẹ má sọ̀rọ̀ lẹ̀ o torí àdéhùn tó sọ fún mi ni wípé ẹni tó bá ti lè fọlẹ̀ kò ń ṣe dandan kó dáwó mo dẹ̀ ń fọlẹ̀ fún ara mi ò ní o mo ń fọ gbogbo léèwẹ̀ fún ara mi ní ẹ béèrè lọ́wọ́ wọn o. ṣé ti gbọ́ abẹ́ni tó bá tún fọlẹ̀ ṣó tún máa sanwó lẹ̀ ní láńlọ́ọ̀dù ẹ̀dẹ̀ ṣàánú ah, ah! yàtọ̀ sí tilẹ̀ tẹ́lẹ̀ ìyẹn gẹ́ bíi three five ìyórí yẹmí ò jẹ́ mi lówó púpọ̀ bíi twenty twenty thousand sa. ẹgbẹ́ àti mi owó yí pé twenty thousand naira. twenty thousand náà ni jàre. ló bá tán àbí tó bá ti dìrọ̀lẹ́ ọ̀la ẹ pàdé mi bíbá máa kó oyin fún yín ká ní mo mọ̀ pé mo máa bá yín bíbá yìí ni màá ti mú owó yín dání hmm? torí ọ̀tọ̀ nìkan owó tí nǹkan tí mo mú dání mi dẹ̀ gbọ́dọ̀ má ṣe lónìí tó bá ti dọ̀la lágbára ọlọ́run pàdé mi máa fún yín. Hmm. ọ̀la hmm. àti òṣìṣẹ́ ilé glo àbí mtn lẹ́tí wá. tẹ bá rí ẹ pè. tí mo kò tó bọ́lá bẹ́ẹ̀ ṣe sọ ọ̀rọ̀ yìí ẹ dá méjì ẹ bu owó tèmi lé mi lọ́wọ́ lẹ́yìn dà ọ̀la fún mi. wọ́n láwọn máa fún yín lọ́la ọ̀la. ìdọ̀la ló lè pẹ́ jù tó bá dọ̀la tí ìbá fún ilẹ̀ lè máa sọ̀rọ̀ ẹ ti jẹ́ kó dọ̀la ná. bí aago mélòó. tó bá ti di five o'clock ẹ máa bọ̀ nígbà. ọ̀la kò sí wàhálà ẹni tí ó ṣe ní lóore ni èyàn gbàdúrà kíkú lùpa lójijì ẹ̀yin náà wà ní kú tó di ọ̀la. ọmọ yín náà sì ní ikú ẹni tí yóò bá ṣe ní lóore èyàn gbàdúrà tí owó àbábọ́ sí ti lẹ́kọ̀ọ́ fifty five wọ́n bí mílíọ̀nù àti tìbí o ẹ dákun ọ̀rọ̀ owó yìí àtúbọ̀tán ẹ̀dá ni ká máa lé o. ẹ kújọ́ mẹ́ta. ẹ kújọ́ mẹ́ta. <laughs> ẹ ah, ẹ ra sàn. ṣé kò síta fún yín ní ṣọ́ọ̀bù. ẹ wo sẹ́rí mo ń ṣe nǹkan lọ́wọ́ ni mo ní kémi náà ṣetán kí n máa lọ sí ṣọ́ọ̀bù nǹkan tó fà. ọ̀rẹ́ mi ló fẹ́ tún fún un ṣe. adẹ̀ tí ń dé ṣọ́ọ̀bù àbáyé ní ṣọ́ọ̀bù òun mo fi ní kí n mú wọn wá sí ilé yẹn ẹ wò fóònù mi yìí tí bá charge ẹ kò ní charge. kò charge. tí bá dẹ̀ ní kọ́ kò ní pick that is screen problem nìyẹn. kò pick àwọn ayé jẹ́ kéèyàn rí kọ́ pick ńgbà mi. Ah. ayé. apple phone iphone ni fóònù yìí o. ẹ bá mi ṣe kó má sí nǹkan tó tún máa ṣe mọ́. ẹ ẹ wò ṣe rí àwa tí ẹ ń wò yìí pàápàá ẹni tó mú yín wá ẹ béèrè ní ọwọ́ wọn fóònù bàjẹ́ lọ́wọ́ tiwa kó jẹ́ pé ẹ̀yin gan ní fọ́ọ̀tì á rìpíà yìí. ẹ lè rìpíà tèmi fóònù lè rìpíà. ṣàpèjúwe ni kò sí fóònù táwa ò lè ṣe àbáyé <laughs> ṣe ẹ pẹ̀lẹ́ ẹni ẹ ẹ screen charging point àti ẹ tún dárúkọ àìsàn kan ìrántí. mi dárúkọ àìsàn kan méjì ni mo dárúkọ fún yín. àìsàn méjì ni àìsàn méjì ni yóò ná yín ní twelve thousand five hundred. Ah, ẹ wo five thousand naira òun ni mo ní tí mo lè san. Ah. bẹ́ẹ̀ ni fóònù ah, ẹ mọ̀ pé kí ni pàtì fóònù wọn ẹ̀yin lẹ́yìn wo àwọn fóònù wọn wà expensive gan ah, irú kí ni charging point ń nìsín bó ti wà ẹ tẹ́ bá mọ̀ nǹkan tá a rà sí kí ni charging point ẹ ó ti ó ti lose guard tẹ́ wá rírú kí ni call tí wọ́n ń pè wọ́n tí ò pick yẹn nígbà mi téèyàn bá change screen èmi mọ̀ pé ayé a máa bá wọn tó ní fóònù dà àwọn ẹlòmíín inú máa ń bí wọn pé èèyàn lo fóònù ńláńlá tó yẹ pé ẹ mọ̀ pick ẹ wọn ò ní jẹ́ kán gbé àwa ó sì mọ gbẹ́bọ lórí ẹni a mọ gbẹ́bọ lórí fóònù mi gbà mí. ẹ wò tẹ́bà ti lè ṣe fóònù mi ní five thousand naira ẹ jẹ́ kí n mú lọ sí ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù pọ̀ tí mo ti lè ṣe fóònù ẹ ti gbọ́ mí ní ní tẹ́sán yẹn five thousand ni máa san ẹni kọ́kọ́ lẹ́ni tó máa kọ́ ṣe fóònù. Ah, ah. àti ìgàn ẹ burú kí ló dé tójú yín le koko ń gbà tó jẹ́ pé mi àti yín mọ̀ra wa tẹ́lẹ̀ sẹ́rí ẹ jẹ́ sọ fún yín ojú ní rojú thousand five mo ní ẹ mú wa ẹ lọ mú twelve thousand four hundred naira wa. oníyàmí oníyàmí oníyàmí ẹ má gbà mí. má ma, ibo ló ti rẹ́rù ẹ̀ lérò. ta ni ah. o tún ti gbé ìṣẹ̀lẹ̀ ibo ló tún ti lọ kélé ọ̀n kò sí mi lọ́wọ́ ni. ká kó sí ẹ lọ bí ẹnu ẹ sọ̀rùn o tún ti gbé bó ṣe ń ṣe dé o tún lọ palẹ̀ mọ́ ẹrù ẹlẹ́rù o tún lọ kó sí ẹ lọ́wọ́ o tún kọ́ yẹ̀wọ̀ inú ilé wá ẹ́ ṣé ò lọ́rọ̀ gbọ́ ni ta lẹni tó ní ibo ló ti kó mo ní ibo ló ti jí. ọ̀nà báwọn ṣáàjẹ̀ jọ ṣọ́ọ̀bù wo ló pàtẹ́ ibi tó ti ń ṣáàjì fóònù sí tó fi ní kó báwọn ṣáàjẹ̀ ẹ́ o ò lè yí padà. máa wọlé bọ̀ máa ìyá méjì kìí bínrin. o dẹ̀ ṣàánú mi ó lè ò dáa tó lè bá dáa ni kò sẹ́ni tó máa sọ wípé kí ọmọ ẹ̀ kó má jalè. wọ́n pa olè yẹn ni tó bá jalè tó bá mú wa nígbà tó lọ kó gbogbo pàǹtí onípàǹtí kí ló dé gan-an àwọn obìnrin wọn mi mi ní jalè mọ́ ọlọ́wà látara mi ní jalè mọ́. bó ṣe máa ń wí nìyẹn ohun tí mo bá ní tí mo bá fún ẹ wò dẹ̀ jẹ́ kó tú ẹ níwọ̀nba ìgbà tẹ́mi ti gbà ṣòro tèmi fọlọ́hún kí ló dé ah ó mà ṣe o tí ìbá ṣe pé bí gbogbo nǹkan ṣe rí ṣé wọ̀nyí ló yẹ kó jẹ́ ọkọ̀ ṣoṣo lọ́wọ́ mi ni àbíkú ló dà mí láàmú tí ìbá sábìkú tó dà mí láàmú ni ìwọ ìwọ tó yẹ kí fi ṣàbígbẹ̀yìn ẹ́ jalè mọ́ jọ ọkọ mi má jalè mọ́ má gbomijé lójú mi ah, ìyá ni fọwọ́n tó bá gbomijé lójú òbí ẹ̀ ọmọ tó bá gbomijé lójú òbí ẹ̀ kódà ó ti kọsẹ̀ sọlọ́run ni lóye pé wàá máa. ara mi ẹ̀ gbọ́ lọ́wọ́ ìyá méjì kì í bínì wọ́n mọ̀ ń ta fẹ́ wọ́n dẹ̀ mọ̀ ń ta yàn ó ohun tọmọdé garùn-ún ṣe tí ò rí ọ àwọn àgbà jókòó wá rí kedere bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ire. wọ́n rí ọmọkùnrin kan tó dúró sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó ń wo òun náà nìyẹn rẹ̀ ìgbà nígbà tí mo bá tilẹ̀ wá mo ṣàlùwà lámì tán mo wo inú box mo lọ kí o. ẹ jọ̀ọ́ ẹ má bínú ọmọkùnrin wo lẹ sọ. ọmọkùnrin náà ó kúrú báyìí ó lómi lára ó ṣe ibi báyìí ibi tó dúró sí nìyẹn mo ṣàlùwà. ìrọ̀rùn lẹ sọ yẹn ọmọ tí mo mọ̀ dáadáa ni bó ṣe máa ń ṣe káàkiri àdúgbò nìyẹn ó dẹ̀ dá mi lójú pé bàtà tẹ̀ ń wá òun ló kó. júlẹ̀ júlẹ̀ júlẹ̀. Ah! ó kọ lélẹ̀ ó kọ. Eh. jọba wireless eh. ó pọ̀. ìbáṣe mú bẹ́ẹ̀ ọmọ yẹn mi. Ah. éjì nìyẹn. ọ̀gbẹ́ni máa fi gbowó afa kí ló ṣẹlẹ̀. ó ti wà nílẹ̀ ọjà náà ni eh, ọjà ọjà kọfà gbẹdọjà lè jẹ kí n rí ilé yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o. kọfà kọfà kọfà kọfà wow kevin clean. Mm túgbà síbẹ̀. jèrè jèrè ọmọdé ah, ọmọdé ga ọjọ́ yẹn ọjọ́ yẹn ọjọ́ yẹn ọ bami ọ̀gbẹ́ni ẹni máa lọ jẹ eléyìí gangan gangan fúnra mi ah, ọmọ ó plenty gan. ẹ ó pọ̀ gbà síbẹ̀ ọmọ ayé wọn la ẹ wàá ṣe rè kò ní bàjẹ́ complete ẹ wàá ṣe complete ohun tó máa ṣẹlẹ̀ sí mi pé kò sówó lẹ̀ báyìí bàtú wa máa lọ́nsìn tó bá máa fi tó time yìí ọ̀la ìwọ padà wá owó àti wà ń lẹ̀ kò ní sí rẹ̀. ní fọ̀rọ̀ ọ̀rọ̀ ni mo gbọ́ ṣé bí èmi lọ́ra pàtì ni nígbà tí fi dé fóònù ó sì di àwátì láì jẹ́ pé mi àtìyàn kọ́kọ́ légbé fóònù ẹni fóònù iphone iphone iphone láì lọ computer village ẹ ṣáà máa ṣe sùúrù ni àbí kí la fẹ́ ṣe àfi kẹ́ ṣe sùúrù náà ni. Ah, iphone. báwo lè ṣe wá ṣe báwo la ṣe máa ṣọ̀rọ̀ fóònù yẹn báyìí sí. èmi mọ ìmọ̀ mo ti fẹ́ ṣe báyìí orí mi ti ń dàrú látàárọ̀ ìmọ̀ mo ti fẹ́ ṣe ìmọ̀ tí mo fẹ́ sọ fáwọn onífóònù ṣé ló lè wá rọ́ọ̀bù mi ni àbí kí ni mo fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ sí fóònù. Ah. ẹ máa ṣe sùúrù ni o. kọ́lọ̀ ń sálọ ṣé sáà ní fóònù. ayọ̀dẹ̀ ibo ló ń sálọ ah, kí ló ṣiyẹ́ ibo ló wá ń sálọ. ẹ sì ní kí nílé mi ọ̀rọ̀ fóònù ni ọ̀rọ̀ fóònù ni o báwo báwo ló ṣe ṣẹlẹ̀ náà torí mo lọ sọ́jà sí mo dé làwọn ọmọ sọ pé wọ́n jí fóònù nínú ṣọ́ọ̀bù ẹ̀. bá a ti rí nu mo lọ ra páàtì ni o mo dé ni fóònù bá di ní téèyàn wá ti fóònù di ní téèyàn wá ti láì sábẹ́rẹ́ iphone ó ní o. but ta ló wá lè ṣiṣẹ́ yẹn but sùúrù ló bí gbogbo ẹ̀ sùúrù ló máa ṣe o sùúrù ló máa ṣe o ogún kì í wó ruru káwà ruru o má ní bó ṣe dùn ẹ́ tó lè fẹ́ wùwà ò ọlọ́run máa ṣe ríra máa rí o. ẹ fi ọ̀rọ̀ lẹ́nu lásìkò tàwa yìí torí tí ọlọ́run bá ní ẹ kóhun tó dé ẹ̀yin náà lẹ́nu sọ pé ẹ wọ́n ní àdé ọlọ́run kò ní yá lógún ọdún kọ́rọ̀ tó wá dé lógún ọdún kíyà tó jẹ èmi ẹ jẹ́ kẹ́mi gbé ọ̀kadà kí pé àwọn ó pe ọ̀kadà àbí kí náà pè wọ́n torí pé tọ́lọ́run bá gbé mọ́tò bò dọ̀bú lè mú wọn lọ́nà tọ́lọ́ba lọ́ba lẹ́kì wọlé àwọn ikán tó sanwó àti wọ ẹ́ńtàsì lẹ́kì ọjọ́ lè ti lọ tọ́lọ́ba lè máa apologize àmọ́ sẹ́rẹ́ mi tẹ̀wé èmi àgbàkà ọmọ ní sàkílà kọ ọmọ làǹkó mo dé bàtà mo ra bàtà mẹ́ta mo dé lè ò lè gbà lọ́wọ́ mi akérèmí owó ni àdàgbà mi ọkà sàrà èmi tó yẹ pé tílé bá dé mo sáré jáde tó dé bá rọ̀ mo lè sá sábẹ́ kanopi ọ̀kìn sásọdọ̀ èèyàn ogun níjẹ́bẹ̀ ogun burúk ayé kẹnu. ṣó lè tó gbogbo eléyìí ní ayé kẹnu. má fẹ́ kó ṣe sùúrù o ọlọ́run àfọwà rẹ̀ ṣáà ṣe sùúrù kó fọpa rẹ̀ balẹ̀ má fẹ́ ra hypertension. èmi mọ̀ pẹ́ tó gbé kó èmi mọ̀ pẹ́ tó gbé kó. ṣàtúndẹ̀ bá mi sọ àgbà owó mi tí wálẹ̀ wálẹ̀ kó dà kó wọ́n dọ̀ kó wọ́n dọ̀ màá owó mi kò ní síbẹ̀ tó lè ṣe fún mi ẹni ìdí kò ní dọ̀la wálẹ̀ ìkàmọ́ ní ọ́ kémi lọ́ọ́ sùn tàkì bọ́ jáwọ́ lè fún ẹ kọ wá wọ́n fún mi lówó ọ̀yà fún mi lówó mi. ok àyè tí wàá sọ nìyẹn ṣé wàá rí time tó wá wá yìí eh. ilẹ̀ gbẹ ó yẹ ńlẹ̀ bá ní tó bá ṣẹlẹ̀ ni pé máa lọ tó bá máa fi twenty padà wàá bó ẹ̀ ńlẹ̀. ó di seven days ó yí sí bẹ́ẹ̀ ni kì bá ṣe káyìn náà bọ́ sí tàkẹ́ lọ́wọ́ sùn wa eh, eh, bẹ́ẹ̀ ni ọ̀dà kò sówó ńlẹ̀ kí ló fẹ́ ọmọ wọn ṣẹlẹ̀ fún mi lówó mi tọ́wọ́ dàgbà mi lówó mi dọ́jà mi fún mi kí mo bá tèmi lọ ọ̀fẹ́ gbọ́jẹ ẹ̀yin guys. ẹ mú ṣẹlẹ̀. ló hàpù. ìrọ̀rùn ló wọlé o. ok. ìrọ̀rùn ló bá jáde. na so kò sí wèrè. kò sí wàhálà. ẹ má drag. kò sí ẹ. ẹ gbọ́jẹ. for the giver no problem. alaye o bẹ gbọ ọjà. apa ẹ o gbọ ọjà. Oh yeah. Ah, ah, ah àwa yìí là hàn. jóòbù ni jẹ́ o jóòbù ni jẹ́ bá ò fúnra o ẹ̀sìn ní ìwé oògùn ni jẹ́ o. ayé yìí ń dògbò ayé yìí ń bàjẹ́ o àwọn bá jẹ́ òbí wọn ò pé wọn ò so lẹ́nu o. yóò bìnrin jẹ́ yóò bìnrin jẹ́ bá ò bá ṣọ́ra ẹṣin ní ìwọlé bùnú. óyà óyà bọ̀. ẹ filẹ̀. kéèyè óyà ó gbọ́ fi ajá mi lójú àbí ògbó yàn mí jẹ wo kí ajá àbọ̀bọ̀ sáré níwájú ẹ wọ tẹ̀mí lọ́rùn ó ń bọ̀ wá gbà wọ́n yóò ń gbúrú. àwa làwọn onígbà fún ọ. ẹ kọ́ ọ̀la mọ́ ẹjọ́ ọmọ adéyẹmí ọlárìnwájú ni mò ń lò ó ah, ti débẹ̀ tán báyìí lọ àbí ṣe báyìí lọ sí mọ̀ ẹ bó ṣe lọ yẹn náà ni kò máa lọ tó bá ti dé sàlẹ̀ mẹ́yẹn wàá rí transformer street tó wà níbi transformer òun ni street yẹn ẹ ṣe mọ̀ ó dàbọ̀. ẹ ká sọ ẹ kú jọ́ mẹ́ta ẹ mojú mi. Ah. àdúgbò yìí náà ni ṣọ́ọ̀bù mi wà tí mo ti ń tajà nísàlẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ayékẹnu. Ah. ẹ ra ma mo ti mọ ẹ ẹ ra jàre àbẹ́yìn kan náà tó mi níwájú. bẹ́ẹ̀ ni èmi ni ah. ẹ ra ma apá àsìkò yìí kó má bàa sí ni ìyá mi ọ̀rọ̀ kan ni mo gbé wá sọ́dọ̀ yín nítorí ọmọ yín ìrọ̀rùn ó wá sí ṣọ́ọ̀bù ayékẹnu. ìrọ̀rùn ẹdún ìrọ̀rùn. bẹ́ẹ̀ ni ọmọ mi ò kí ń jẹ́ ọmọ mi ò ń jẹ́ ìrọ̀rùn. ìrọ̀rùn ọmọ yín ọmọ yín ọkùnrin ìrọ̀rùn. orí yọmí lọmọ mi ń jẹ́. ọmọ yín kúkúrú tó kì báyìí tó ná mi lára ṣèbóhùn lọmọ yín mi ò lè ṣímú mi ìdẹ̀lẹ̀ dá tí àwọn ò sórí yọmí o ní gbogbo àdúgbò yìí káàkiri ìrọ̀rùn la mọ̀ sí ó dàbà tẹ̀ wá jẹ́ bẹ̀ àti ìrọ̀rùn àtòrí yọmí torí ẹ̀ o mo ní kí ayékẹnú dẹ̀ ti ń wá fóònù lóòótọ́ èmi ò sọ fún ayékẹnú pé mo rọ ẹni tó mu àbí mo mọ̀ mo rí o ṣùgbọ́n ayékẹnú ti ń wá fóònù o ayékẹnú ayékẹnú burú nǹkan tó dẹ̀ kó bá máa ṣe báyìí ó di dandan kó ṣe torí ibi tó lérí dé ara bíi amọ́ ta mi ò mú fẹ́ kí n wá sọ fún yín òun náà máa fi ṣọ̀gbó wa òun náà máa fọyà wa òun náà máa fèṣù wa òun náà máa fọ̀ṣù wa gbogbo nǹkan lé ayé papọ̀ sọ pé òun máa fi wa ibẹ̀ mo ti wá pé yé ìkúnlẹ̀ àbíyamọ o mo gbọ́dọ̀ tẹ̀ ṣe kí n gbọ́dọ̀ wà nǹkan ṣe kí n wá tayé lólobó kẹ́ ẹ pe ọmọ yín ìrọ̀rùn kẹ́ ẹ tẹ̀ nínú dáadáa kó dá fóònù ẹ padà o kó dá padà òun ní kí n wá sọ fún yín kó má bàa di wàhálà o ọtí wọn ni kí n wá sọ fún yín nìyí. o ṣe ìyá mi yóò ní gbọ́mọ sí i. àmì àjọ nígbè ó dá o ó dá bọ̀ mọ́. Ah! níbo ni mo fẹ́ bá yàrá ọmọ orí yọmí ìjà báyìí ó tún lọ gbé fóònù wọn tó náà máa fa ayélujára la wa. sẹ́rí nígbà tí mo dé Ìbàdàn mo rí i pé ẹ̀yin ni ojú yín fẹ́ tutù láàrin àwọn àwọn yòókù ló jẹ́ kí n pè yín sẹ́rí èmi tẹ̀wọ̀n ẹnjìníà ni mi am ẹnjìníà tí máa ń repair fóònù títọ́ slide ẹ bá bàjẹ́ gan mo lè ṣe ń jẹ ká ní ẹ ní fóònù lọ́wọ́ ní ìsìn tí fóònù bá bàjẹ́ mo lè repair ẹ fún yín sàdédé ni ọmọ olórí burúkú kan tí mo gbà bó ti gbé fóònù kọ́sítọ́mà lọ́rùn ló bá di pé wọ́n fi mí lọ́rùn lẹ̀ ní mi bá lè jòkó náà bá wà mí káàkiri ẹ àmàwọn kọ̀ọ̀kan wọ́n sọ pé àwọn máa ń rí ní àkàtà yín bíbà yìí ni mo ṣe ní kí n wá bá yín ẹjọ́ tó lọ lọ́hùn tó bá jẹ́ pé toní kí n fún yín lówó náà ni mi ò mind ẹjọ́ ẹ bá mi call ẹ outside kí n kó lè mú fóònù ní fóònù wa. láyé dẹ̀ sì bá lọ tún ọmọ tó ń sọ̀rọ̀ yìí kí lórúkọ ẹ̀. sórúkọ tí ó ń jẹ́ gangan. orúkọ ọmọ yẹn gangan. ẹyìn ẹyìn ẹyìn ìrọ̀rùn ni orí kún tábà yìí èmi ọmọ pé kí ṣe ìrọ̀rùn kí tó gbà kí ṣe ìrọ̀rùn o kí ṣe ìrọ̀rùn o àmọ́ bẹ́ẹ̀ mi ti wá báyìí nìsín àárín ni ìrọ̀rùn ti lè ṣẹlẹ̀ ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ tẹ bá ti mú àbáyé èmi náà mo lè. <laughs> ṣé o mad ni o lójú ni ah, ṣé tó o bá lójú tu ní o kò yẹ kó ní tìta ni ṣé ibi tó wà inú ibi tó ń wọ́n sìn ṣé òbí lè kojọ ọjọ ọjọ sars service ni àbí kí ló ń ṣe ṣe eh, èmi jọ sars tó ń track phone ni. irú ẹ̀yin sọ pé tracker nìyí yìí ní tracker nìyí èmi kàn ní wípé ńgbà tán ni ó máa wá sí ibà sẹ́ni tó bá jẹ́ pé ti owó lówó ni mo lè mo lè. Eh, ok ok ok nítorí mi sìn ibi ń pa mí àbí. ah, eh, ah, ah ẹ̀yin tẹ́ ẹ̀ ń dán ṣe bínú èsì lẹ́wọ̀ ah sorry ìtàlájọ wa ẹ má bínú sá. pipo ẹ àlàyé owó à ń bí ok wàṣírí wàṣírí lówó bàmí sí jáde. wojú mi dáadáa ṣó ti rí mo ń ṣe ọ́fíìsà bẹ́ẹ̀ ni mo ń ṣe SARS ṣojú ẹ fọ ní sóòdì pé àpẹtẹ ní bíbá yìí. ẹ ẹ má bínú sá. skipo bàmí sí jáde. gbolo gba wa bí. ẹ ọ̀nà bí ni sá. oya ìṣó ń bẹ̀rẹ̀ fún mi. mo ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀. bọ́ọ̀sì ẹ bàjẹ́ kó dúró kí n ránṣẹ́ kó bá mi kó bàtà ìdánidẹ́ta mo fẹ́ wọ jáde. láyé lọ tẹ́ẹ̀tì jáde kò jẹ́ ká ṣáà ní. wo alágùn méjì yé sórí jẹ́ n sọ fún ọ bí mo ti wà yìí ọkàn mi ò balẹ̀ o kí ló dé ọkàn mi ò balẹ̀ rárá ọ̀rọ̀ mi ti di ilẹ̀kẹ̀ mọ́jà lé ilẹ̀kẹ̀ mọ́jà òde ibì kan náà ni ó já sí ọmọ nígbà mi gan orí díjòkó báyìí bí mo ti wà orí tí n kò fẹ̀tòfẹ̀tò nípa ọ̀rọ̀ fóònù tí ọmọ lórí burúkú yìí tó gbé lọ ni o àwọn onífóònù òsì jẹ́ gbádùn yìí mọ́ kí mo fẹ́ se mọ́ mo ti wà yìí ká ló ṣeéṣe fún mi gan kí n di lágbájá ni ìgbà máa ti lọ rán aṣọ lágbájá àmọ́ àwọn kọ́sítọ́mọ̀ yẹn wọ́n sáré ojú ẹni tó fẹ́ gbé fóònù fún àbí torí ẹ̀ mo ṣe ní wá bọ̀ pé dákun kí ló rò pé mo lè ṣe ná. sori tó bá yẹ pé tòní ìrìn òní kàrántì èdè lágbájá ṣé wíjú òróòmù ó kàn bẹ wájú lẹ́yìn ó sì máa ń tókò sápá rẹ̀ tí èèyàn bá ti ń béèrè rẹ̀ ebi mo wá o wọ́n máa pè wọ́n pè nẹ́tíwọ̀kì sí orí igi àti wípé gbogbo ẹ̀ jùlọ náà àwọn kankan náà bẹ̀ tí ń tòsí fún ọ. alágbó méjì bò lọ sí máa sọ̀rọ̀ nígbà tí ọ̀sán kú làárọ̀ báyìí ṣé kí la sọ kí ló sọ ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́dà ìwọ náà wo ibi tó parí rẹ̀ sí kéèmọ̀ lọ gbórígi ọ̀sán láìsẹ̀ yẹ Mm. wòbí gbogbo nǹkan mo gbà ìgbà eh, yóò bà yá rẹ̀ èlò gan fóònù ilé wọn ń ta eh, òun díá tani bàbá wa rìnrìn àrìwọ́ di káàkiri àdúgbò wòbí fóònù tí mo rà fún agbára ní yẹn G5 mo mọ ẹgbẹ́ tí mo rà fún bíi mẹ́rin ni ah. sixteen five ni mo rà gbà fún fóònù tó ń sọ yẹn lọ ah, fóònù tó wọ́n jà mí rẹ lọ hmm? tó bá gbé ọlọ́ọ̀lọ́jà tó bá gbé fóònù láì fóònù iPhone mọ̀ lápẹ̀ iPhone àbí kí ni sí ọba yìí eh, wo bí gbogbo nǹkan tí mi fẹ́ kó sí gangan ni pé sórí sọ̀rọ̀ pé ìwọ bọ̀ ti wà yìí ọ̀sàwò kò sílẹ̀ àwọn ní kọ́ fẹ́ ṣe ọdún eh, àbọ̀gún ni ẹjọ́ ń ṣe ni. tọ́ba fẹ́ sọ ọdún eégún ẹjọ́ ń ṣe ni tọ́ba fẹ́ ṣe ìjẹsùn ẹjọ́ ń ṣe ìjàmọ̀là kọ́wà kan fẹ́ ṣe ọdún ìjẹtó tọ́ba fẹ́ ṣe ọdún ìjẹgbàdàn ọ̀yọ̀jú síbẹ̀ ok láti ìgbà tó ti mọ lọ ó yẹ kó ti mọ àwọn kan tó jẹ́ pé wọ́n lè yíwọ́ padà ọ̀ mọ ẹni tó lè bá mi ṣe tó jẹ́ pé ọmọbìnrin kò ní rántí fóònù ọmọ láíláí <laughs> orí mi olóòrò oògùn. ìwọ kọ́ ni mo ní o fún mi lóògùn o. tàwa ni wà fún ọ. oògùn lòun wò yìí. ṣé wọ. tó o bá ń gbọ́ pé eégún ni ìrìn ọmọ yìí wọ̀ ní ọmọ yìí wọ̀ orin kọ́ ni mo ní o kọ́ oògùn lábẹ́ẹ̀rẹ̀. Ah, ṣé mo jẹ́ promoter ni. o lè ráyè ní aago mẹ́rin lọ́la. ṣé mẹ́rin ti ìdájí àbí ti ọ̀sán méjì ká sí ní aago mẹ́rin mọ́ ọ̀rẹ́ àjẹká sí ní aago kan òru. ẹ ẹsẹ̀ owó mọ̀ọ́sẹ̀ kí ló dé tí wọ́n fọyàn ní oògùn lágbo márùn-ún rẹ̀ lọ́tọ́ jẹ́ pàgò òru ni káwọn ọmọdé wa kọ́ bẹ̀rẹ̀ sí mi lábẹ́. yòbí a ní tó yìnbó òní bàbá àtọ̀ yìí bù òyìnbó òní kọlà orí èrè burú débẹ̀ òyìnbó òsì ní laago méjì kóde mọ́wọ́ àwọn tẹ̀mí jogún lọ́wọ́ ọba tèmi lèmi fẹ́ fi ṣèwọ́ lóore wo bí gbogbo nǹkan tá a bá lò láyé òru ni wàá fún wa hmm. bọ́ọ̀ fẹ́ fún yẹn ní nǹkan òru lọ gbọ́dọ̀ fún gbogbo nǹkan tó bá ṣe òru ni ẹ gbọ́dọ̀ gbà èèyàn tí ó fún wa nǹkan èèyàn tí ó fún yẹn ní nǹkan òru ni ẹ gbọ́dọ̀ fúnra wọn. òtìyé ni ó ti tó ó ti tó wọ́n ti sọ pé òru là á ṣèkà kí n sáwà lóru lágòkun yìí sọ bí mo ti lọ yìí gan ẹ̀rù ń bà mí kọ́ lọ sọ mi lọ ni kó rí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ kó sì mí délé ni kọ́ lọ má jẹ́ pàdé obìnrin lójú ọ̀nà. ti wípé pàápàá ṣé àwọn tí o fẹ́ fún ní nǹkan ṣé ẹ mọ orúkọ ìyá rẹ ni. irọ́ òun gbà tán sí mẹ́jọ súná ìyá mi. èmi ọmọ bẹ́ẹ̀ lè wà ń bẹ̀ ṣé wọ́n mọ orúkọ tiẹ̀ gangan. àwọn ah, sì ni sáwọn tó bá gbéṣẹ́ fún yàn ni mo kọ yàn. ẹ sọ pẹ̀lú fáwọn tí ń gbéṣẹ́ fún ọ ni. rìpẹ́ ara mọ àìkẹ́. rìpẹ́ ara wà ní ọkọ̀ tí yà rẹ̀ sọ. Ah, ó tọ́ ni ó tọ́ ni ó tọ́ ni. ẹ dákun tí wọ́n bá pè yàn banana sọ̀rọ̀ tó kọ ẹ. àwọn fẹ́ gbé banana island ni. abayila abayila jókòó ni jẹ́ o jókòó ni jẹ́ o bá ò fúnra o ẹṣin ní ìwé oògùn níjẹ o. ayé yìí ń dògbò ayé yìí ń bàjẹ́ o àwọn bàṣẹjẹ́ òbí wọn ò gbé wọn ò so lẹ́rù o. bá ò bá ṣọ́ra ẹṣin ní ìwé lè fún mi jẹ. Mr. Man, come here. ẹ wo kò sọdí o ó pretend ni bẹ́ẹ̀ ni onímọ̀ fún ní fóònù. tubu ni na tífù. kai wallahi talai this one abara wo ni Allah wa kai ni kai confrey ifon ra yo kan mi siki seri ifon sai pa wela is a phone where ni ọ̀gá ọlọ́pàá ẹ ìṣe my audio battery ìṣe ló pọ̀ ọ̀gá tí ẹyọ kan èrè play blast. gbàgbé gbàgbé gbàgbé ẹ fúnná ẹ ọmọ fún fóònù wọn bẹ bẹ ọ̀gá ló bú mi lọ bá ṣọ́ra ẹṣin ní ìwé lè mú. èmi ìrọ̀rùn bí ìdí jẹ́ràn kàṣí ẹran ọbí ẹgbẹ́ mi ni mo jẹ lẹ́lẹ́dùnmarè ọba tá a wáyé ṣe dá mi jẹ kí n lè gbéraga. ojúlọ́la lèmi n ó máa kìlọ̀ fún. parọ́ ṣebí yẹn àárọ̀ tó bá gbọ́n ẹ bá jẹ́ ká kíyè sára ọmọ ènìyàn ṣòro. ìjì rọ́rọ́ ni wọ́n díjà ní láìrọ̀ tẹ́lẹ̀ afẹ́fẹ́ wọn bí ọmọkùnrin ò tó aláti ró ara wa lágbára nítorí àwọn kinní burúkú yẹn ẹ ti ẹ̀kẹ́ ti mọ̀ ẹ̀ tó torí náà ó yá ẹ yí sóògiri báyìí. ìyá ẹ gbogbo ẹ kọjú sóògiri báyìí ìyá ká ṣe báwọn ọkùnrin ṣe ń ṣe. ìkan tí bá ti ń sọ kẹ́ sọ tẹ̀lé mi orí oko oko okùn oko okùn oko bìtà bá fòrìṣà kọ́ sí bìtà bá fòrìṣà kọ́ sí. ìbẹ̀rẹ̀ àti ń gẹṣin àmọ́dún. ìbẹ̀rẹ̀ àti ń gẹṣin àmọ́dún. lọ́rùn ó ti yà. alaye kí ni gbogbo eléyìí ṣé wọ́n ti máa wẹ́ẹ̀sì tiwa tẹ́ máa jẹ wálé ẹ̀kọ́ kan ni ta ló ta ló bẹ ti kú kọ̀ náà tó kú báyìí kí ló ṣẹlẹ̀ gangan. ìrọ àwọn tẹ wọn lẹ́nu lábọdé wọn kì í sọmọ sí ẹgbẹ́ wà náà. bàjẹ́ o àwọn bàṣẹ jẹ́ o wọn ò gbé wọn ò so lẹ́rù. ṣọ́ra ẹṣin nínú eléèbù níjẹ́. mo ti ń skul sojú jọ yìí mo mọ nǹkan tó ń ṣe ẹ̀fọ́ mi ò ní pẹ́ dé èmi náà mọ̀ pé mi ò lè fínlẹ̀ lọ títí but ọ̀rọ̀ business lè lé wọn lè pè mí kí ni nítorí ìyàwó or family kí n má dà ń lò ibi tá a ti ń rówó tá a fi ń finance life ara náà nìyẹn so ẹ má bínú. ìwọ ló mọ̀ ah always travel kí ló dé travel lẹ́ni travelling lọ́la kí ló dé wo ṣó rí ọmọ yìí ṣó mọ̀ pé ọmọ dáàdì ẹ̀ ni tó bá ti lọ tọ́nsìn ó máa ma fún mi ní issues ni ó máa ma create problem gbà nígbà lórí ń fọ òun o ẹ̀dọ̀ ń dò òun o apá ń rò òun o. don't worry let me talk to her. àjọkẹ́ márùn-ún ṣùgbọ́n mi ò ní pa èdè ṣùgbọ́n kó lè dáná mi bá káàkiri ṣùgbọ́n tó bá tún dájú báyìí lọ ìwọ náà tún education á tún further mọ̀ sóye eh, má fún mi problem o má nà mí lára ṣùgbọ́n ẹ̀ ẹ̀ eh, eh, bá dénú lé bá mi fún ní five k five k kini ìwọ náà ló ń bà á jẹ eh, torí ẹ náà ni tó bá ti sí nílé ló máa ń sọ pé òun sí. má ṣe yọnu owó rẹ ní bàjẹ́ nígbà tí wọ́n bí wọ ni àádẹ́ ìbí ẹ̀ tá máa bàjẹ́ ká bàjẹ́ tó yẹ. ẹ̀tọ́ àga tábọ̀ ń ṣe kà sí problem. ta malam a máa mú wa problem tó kọ ọ mi. o ti jẹun àbí. ta ọ̀gá kàn ṣe jíjẹ mo fẹ́ ṣe àdúrà fún yín ọ̀rí àná ẹ̀ bòrò. ẹlẹ́dẹ̀ àwọn onígun àbọ̀ tọba ló ọmọ ṣe dáadáa ni kò ń ṣe burúkú tọ ọ̀gá yorùbá sàrà ọkọ̀ àwẹ̀ ọ̀sán sọ ọmọ ọkọ̀ àgbà àní ọkọ̀ lórí ẹ̀ ń bẹ̀. ó mọ bọ̀ sórí ìkòlù yẹn ń gbé bọ̀sùn ìkòlù ń gbé. àbí bọ̀sùn lé kẹta. lóòótọ́ ìkòlù àbí ìwòlò wọn. àtọ̀ kàn àwẹ̀ yorùbá ọmọ ọkọ̀ o eh, eh, la gbọ́. go to the straight point. Àtọ̀wọ̀n àwọn ọmọ fẹ́ sọ tó ṣe àròjinlẹ̀ ló yẹ ká rohun gbogbo ká tó ṣe bí n bá jẹ́wọ́ wò ó ronú jinlẹ̀ bí n bá jẹ́wọ́ wò ó ronú jinlẹ̀ kẹ́mi ó. towa ya bidabiya ro ro ko towa ro ko to se àròjinlẹ̀ ló yẹ ká ron gbogbo ká jẹ́wọ́ n ò ronú jinlẹ̀ kẹ́mi ó tó wù. mi ò fẹ́ aláàdì máa hájú lórí yìí tí wọ́n mọ̀ pé tẹ̀lé mi travel tó bá di december time a máa jọ lọ àtàjọkẹ́ tí wọ́n á mú bínú tó kàn ń pààrà tó ń kara lórí kọ́fẹ́ travel. sweet bó ṣe pé a fẹ́ travel mo fẹ́ travel at least fún bíi two or three weeks ah, ah, kẹ́mi náà lọ sinmi. abin yayi yayi yayi yayi a ga wani to yankuri yankuri wallahi yankuri wallahi yankuri yankuri yankuri kai yankuri wallahi yankuri yankuri la ilaha illallah muhammadu rasul la ilaha illallah muhammadu rasulullah la ilaha illallah. ẹ owó wà lọ́wọ́ yín ọbẹ̀ wà gbà tiwa. tẹ̀lé ti kọ̀pẹ́tì ẹ bá ṣe bí ayé mi bá ṣe bí ìdò gbogbo ẹ̀jẹ̀ yín máa wéṣẹ̀ rẹ̀ dànù. ṣé ṣíìpù ló pera ẹ ní àbí kí ló pera ah, ẹ. àgbọ̀pọ̀ oyè ìṣòro kan àbọ̀ ìṣòro àgbà tiwa. I know you tell me money. Àbí bọ̀ fọ́ orí ẹ̀kú gbówó náà dáadé my friend. Arábalẹ̀, ọ̀nà ewu, mo rí wẹ́rù tí ń bá ẹ̀rù, pẹ̀lú mo wá àbọ̀ yìí. Mo rí ẹgbẹ́ làwà, ó kẹ́kọ̀ọ́ àwọn láìkì ariwo yìí, ó ti yẹ. Tó bá ti ń bá ẹ̀ sọ gbogbo, owó tó gbà ní last two weeks, ó wà nílé, ọgbọ́n mọ́bi tó wà nílé, sòdìdí sí, kò lọ gbé wá màá fẹ́ màá fìbọn fọ́ orí ẹ. ọkọ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ obìnrin sóbìnrin à lówó kò sówó kankan nílé. kò sówó báwo má sọ bẹ́ẹ̀ pé kò sówó ọ̀rọ̀ obìnrin sóbìnrin ẹ wọlé gbọ́ jáde ṣé o gbọ́ wá ṣeré ń bì ni tẹ́ bá ṣe bí ayọ̀ àwọn gan ṣe bí ìdùn o ẹ̀gbọ́n ẹ cooperate tẹ́ bá fẹ́ kí n pàyàwó yín dànù ok ìbílẹ̀ níyàbí ẹ kọ́là ó yẹ ní sọ́jọ́ àbú ẹ̀jẹ̀ yín ẹrù pa ṣeré ni níṣó bẹ́ẹ̀ ó yá níṣó. I know, I know. Àbí kọ́ páyàwó ẹ̀. I know, I know. Kọ́ páyàwó ẹ̀. Àmọ́ páyà nìkan di I know. Kọ́ fàṣẹ ọdún rẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ kọ́mọ́ lọ tán. I know. Àbí ráàgì ló máa lò. I know, I know. Àbí mọ́ọ̀pù ló máa lò. I know. Bàbá ọ̀rọ̀ yàn o. I know. Ẹ̀jẹ̀ ojú ọ̀hán lójú. Better cooperate. Ìyá. <laughs> máa gbọ́n ẹ máa. ọmọ ẹ dojú bolẹ̀ ẹ dojú bolẹ̀ ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà ẹ yá lẹ́jọ́ ẹ máa gbàdúrà ẹ yá ọ̀gá ọ̀gá ọ̀gá ló kàn ó yá ó yá lẹ́nà lẹ́nà ó yá máa gbàdúrà ẹ máa gbàdúrà tẹ́ bá pariwo ọmọ wẹ́sítẹ́rì bọ̀dì ẹ gbọ́dọ̀ pariwo. tíra. Ah, ẹ wò kí ohun tá ń lọ tá ń bọ̀ ló jẹ́ kárí mi dé ìwà ẹ má bínú sí wa tó ń lọ. ẹ máa rántí wa lẹ́ǹkọ̀ọ̀kan ẹ kú àlejò ẹ ẹ pẹ́ fún. ọlọ́wọ́ máa tó ti ń ṣe o gbàdúrà máa fi ràn wá lọ́wọ́ àfa ẹjọ tó lọ́wọ́ ẹ bá mi mánéjì owó náà so ọlọ́wọ́ máa dúró tì yín gbogbo àdúrà yẹn fi ránṣẹ́ gbogbo ló ń dọ́dọ̀ wa ọlọ́wọ́ àti wọ́n máa dúró tì yín ọlọ́wọ́ akẹ́yìn agẹ́wà fún wa ẹ ṣe gan nǹkan kan náà tún wà tí mo tún fẹ́ ṣe àmọ́ um, ẹjẹ́ ń dé tí n bá dé lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́run bàbá mi ṣe fún wa ló bu ọlọ́run lílọ yín àbọ̀ yín ọlọ́run àjẹ́ fún mi orí sí i. lílọ yín àbọ̀ yín máa ṣe lọ́rọ̀ bàbá kí á ṣe àmì ẹgbẹ́ náà ẹ̀ sà ẹ̀ ẹ̀. lánàá kó tó dè ní apanimayọ̀dà ọlọ́run ẹ mọ bí tí mo ti kọ́ ẹ mọ bí tí mo ti kọ́ ta ló ń jẹrọ ọrùn ibo ló ti wá òun gba afẹ́fẹ́ ọlọ́run lọ́fẹ̀ẹ́ ni òun yá òun ọlọ́run lọ́fẹ̀ẹ́ èmi lọ́lọ́run ràn sí tó bá ti yá èmi wálẹ̀ èmi ni màá gbà nìyẹn èmi orí kan ṣoṣo tó ń túgbà orí. ẹ̀yin boys ẹ má wọrí. àrùn bàbá solution yẹ wà lórí ọ̀rọ̀ rọrùn tẹ́ ẹ̀ sọ yìí o tẹ́ bá lè fi dá mi. solution. yes solution. sùn ní. orí yọmí. ìlòdì ìjẹ sùn mi ò sùn because oorun ò kùn mi ó dẹ̀ mọ́ pé tó bá ti rí mi nírú situation báyìí ó yẹ kó mọ̀ pé wàhálà ti wà nìyẹn mi ò lè sùn. ìlòdì ìfẹ́. orí yọmí kí ni mo ṣe fún ẹ ìbéèrè tí mo fẹ́ bí ẹ nìyẹn ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó jẹ́ kó hate mi tó báyìí because ó dà yìí kó hate mi irọ́ ló pa gbogbo i love you i love you i love you iṣẹ́ wo ni mo ṣe tó fi lè mú mi lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ tí mi ò mú wọn lẹ́bí ẹ̀ kankan iṣẹ́ wo ni mo ṣe tí mi ò mọ irú iṣẹ́ tó ń ṣe ṣó fẹ́ pa mí ni. ìwọ ọmọbìnrin ọmọ tó sọ fún ẹ pé kó má má dààmú mi okay i will take you to my parents tomorrow màá má lọ sọ́dọ̀ àwọn òbí mi lọ́la. Hmm? ọlọ́run tó gbé lọ́dọ̀ my parents um, iṣẹ́ tí mò ń ṣe ò lè lè mà tàbí àbí take good care of you mo ń tọ́jú ẹ. Ah, bàbá yìí try mi kò mọ nǹkan tó ń ṣe wọn mọ pé nǹkan tó ń ṣe ń dùn mí wọn mọ kó ń dùn mí ní sùúrù ó ló máa mú mi lọ sọ́dọ̀ parent fine when ìgbà wo. we can talk about this tomorrow. tẹ bá ra àwọn gáàsì yẹn pé ẹ rí wọn báyìí ẹ lè dáhùn mọ́. ah dípì o mo dáhùn mọ́ díẹ̀ gbàtàn kọ́ wọlé ń tọ́ wọlé sanra díẹ̀ báyìí. ó lè ṣe irun ẹ̀ ó tì ń ti irun ẹ̀ ó gẹ pọ́ǹkì báyìí bẹ̀rẹ̀ mo rí bọ́ọ̀ kan pupa ìgbà máa fi bojú ẹ̀ bá ìfọ̀ tí ìfọ̀ mú náà dàbò mi. ẹ ní sùúrù ó ga ó wú ìjù gan ó wá tì ń ti irun ẹ̀. bẹ́ẹ̀ni ìfọ̀ ń pupa bẹ́ẹ̀ni má bínú eléyìí tó pupa ẹ báwo ni irùngbọ̀n ẹ ṣe rí dpo mi ò wò dérun gbà mi ò wò dérun gbà mi ò láǹfààní àti wò. ẹ mọ bí reason mo fi béèrè àwọn question yìí àwọn case kan náà wà lórí iwájú mi báyìí lórí tébù mi lọ́fíìsì tó ń wá report pé àwọn olè wá rọ̀bù wọn wọn lẹ́nu yẹn tóbi ó ga ó dẹ̀ tìǹtìǹ rẹ̀ ní yẹ́lò pípé kan pupa ó ní ráàf pé àwọn yẹn gangan ló burú ju pé wọ́n pọ̀ o kì í sáwọn méjì yẹn o bẹ̀tà méjì tó máa identify fún àwọn yẹn ẹ mo ṣe ní. oyin ti bàbá sani sọ láti why take action now why why why why this why this. ọ̀rẹ́ àdákẹ́ ó oh, my dear. Ah. ṣé wọn rọ fún ìwọ ń tiẹ. Ah. ó lè wọlé ẹni wọn rọ fún wa lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ ẹnu kan ọgọ ọlọ́pàá ẹ mọ èyí tó jọ mí lójú tó jẹ́ kàyéfì fún mi jù obìnrin bìnrin obìnrin náà dúdú báyìí ó sì gbọ̀nlẹ̀ tẹ bá rí n tó gbé sáyà ó tó ti tèmi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n obìnrin obìnrin obìnrin. mi ò rò pé yẹ kóbìnrin máa jalè ìgbà tí mo rí kàyéfì ló ṣe yẹn. ó ti jẹ́ kí àwọn tí wọ́n bí ti fi ṣe nǹkan oṣù dànù irú àwọn yẹn ò yẹ kán wáyé dèpòdépò tán máa dàgbà dèpòdépò tán máa ṣiṣẹ́ olè jíjà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo mọ̀ pé ẹ̀yin àtọkọ mi ẹ close dáadáa. Yeah so gbogbo nǹkan tó bá dẹ̀ ń ṣe ó máa ń sọ fún yín ó máa ń fẹ́ kẹwàá involve. I know. so reason tí mo ṣe fẹ́ bi yín níbi ìròyìn ni pé ẹ jọ̀ọ́ ṣe lè sọ irú iṣẹ́ tí ọkọ mi ń ṣe fún mi. <laughs> Eh, pẹ̀lú mi sórí nǹkan tó kọ́kọ́ jẹ́ kí n ṣọ́ọ̀kì kojú pé àkọ́kọ́ náà mo wò pé ìyàwó àtọkọ ẹjọ ń gbénu ilé I don't know why tó yẹ pé èmi ló mọ̀ máa béèrè irú question yẹn lọ́wọ́ ẹ̀ ánsà sí nǹkan tó béèrè lọ́wọ́ mi yẹn ni pé I don't know. ẹ ẹ mọ iṣẹ́ tọkọ mi ṣe. ẹ àti pé pẹ̀lú mi nígbà tí ọkọ bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó dẹ̀ ń tọ́jú ẹ̀ because kò ní ọ̀dọ́ má sọ fún mi it's what I know it's my close friend now mi wá mọ nǹkan tí o fi ìpójú kù jọ kí ló tún wá wáyé tó ṣe wá wò pé kó máa tó pínpín kó máa ṣú àwọn kankan nípa ọkọ ẹ ló tún máa kù you don't need it me so i don't know. for real me ò need. ìdè bọ́ mo fẹ́ jẹ́ kékeré kan máa yẹ yín tó bá jẹ́ pé àbúrò ni mo jẹ́ kò yẹ yín tí mo wá bá yín tí mo wá ṣàlàyé fún yín pé mo ní ọkọ kan ọ̀ mi ò mọ oríṣẹ́ tó ṣe advice wo lè mọ fún mi. <laughs> pẹ̀lú mi tèmi sọ pé nípa fún stay in your house má ṣe ọ̀gọ̀gọ̀ mọ́ gbígbọ́ we see later. ṣó dáa etí wo ló gbọ́dọ̀ bá mi gbọ́ pé mi ò mọ ìyàwó ẹ̀ dúdú ni pupa ni mi ò mọ̀ ẹ́ káàtì ẹ̀ ríra wa sójú báyìí o kọ̀ o mú wá sọ́dọ̀ mi kí ló dé. màámi màámi mo ti sọ fún pé kẹ má wọrí màá mú ìyàwó yín wá bá yín bó ṣe ń travel tó ń lọ tó ń dé o ló ń dá fà lálẹ́. ìjọ tó bá ń travel ṣé kì í dúró lé kò ń fún ọjọ́ kankan dúró lé rárá. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ ó dàbọ̀ kò kílé o. because mo mọ̀ pé mi ló yẹ kí n wá yín wálé kí n wá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún yín àmọ́ torí mo ṣe ní kí n ṣá pé yín pé kẹ̀tì ẹ̀ lè wá kí n lè ṣàlàyé bó ṣe ń lọ fún yín ó ti sú mi at this point ó ti sú mi mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mi ò mọṣẹ́ tọkọ mi ń ṣe tí má ti bí ó máa níṣẹ́ mo fi ya jẹ́ ẹni ṣé bí ń pa ẹni kí ó ti sú mi because to bá ṣẹlẹ̀ tó ń sìn eh, èmi náà máa blame ó máa ni báwo lo ṣe mọṣẹ́ tí tọkọ ẹ ń ṣe mi ò tún wá mọ ẹbí ọkọ mi ẹ̀rù ń bà mí. ó ṣe má bọ̀dá rẹ̀ in as much as tó mọ nǹkan tí ọkọ ẹ lè ṣe what you can do and nǹkan tí kò lè ṣe ó ṣe má bọ́dà ara ẹ̀ let it be. so nǹkan tẹ́ ń sọ fún mi sí ni pé kí n tiẹ̀ máa wo dákẹ́ kó dákẹ́ kó dákẹ́ àbí kí ló wí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ èèyàn ò mọ iṣẹ́ tọkọ ẹ̀ ń ṣe kò tún mẹ́bí ọkọ ẹ̀ ó wá ní kó dákẹ́ kó lè dákẹ́ o pẹ̀lú mi gbọ́ tèmi jàre o ò lè dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ṣó ti yẹ èmi ní ọgbọ́n kan tí mo máa kọ ẹ̀ tí bá dẹ̀ kọ ẹ ní ọgbọ́n yẹn tán òun ló máa jẹ́ ká rí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ọkọ ẹ̀ èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ lélẹ́yìí. ẹ ṣú ọ̀pọ̀ máa wá nǹkan ṣe sí. ó rò pé ọkọ mi wà bí. àǹtí mi tí mi ò bá rí mi ò ní sọ ibi tọkọ yín wà lẹ́yìn. ó mi gbé ọkọ mi gbé obìnrin wá síbí ẹni tó sọ fún mi pé òun ní appointment láàárọ̀. wọn pé kò yọ òun ah, àá òun ò bá má ṣe. báyìí ah, lọkọ yín wà wá sí mi yẹ ṣé bàbá tó bá ṣẹlẹ̀ ń sì wá sọ Okay. ẹ pé màá rí wọ sọ jẹ́ Okay. fún ẹ ní nọ́mbà mi kò sí wàhálà yẹn gbọ́n máa fẹ́ bẹ́tà. zero eight zero ṣe ẹ́ tó bá tẹ̀lé délé wàá máa pariwo màmá kí ló ṣe ẹ́. no kí ló ṣe mí ó sọ fún mi pé ó ń bọ̀ wá ṣe appointment ó ní oní appointment mi kan so appointment wèrè tó ní lélẹ́yìí. ìfẹ́ ibẹ̀ mo ti máa ń rẹ̀sì náà mo ṣáà sọ fún ẹ. Oríyọ̀mí appointment ẹ lélẹ́yìí Oríyọ̀mí ibo ló ń lọ wọn náà mọ̀ pé òní lọ mọ̀ wọ́n dé sínú mọ́tò fún mi jáde ṣé òun wá ìmì ni wọ́n dé sínú mọ́tò ó tẹ̀lé láti gbé. ọ̀dọ́ ẹni gbé ẹ̀ wọ́n mi ń sẹ́ ọ̀dọ́ ẹni gbé wọ́n tó ẹ máa bẹ̀rẹ̀ sí ní pọ́pílẹ̀tì orí ọdún wọn mọ́tò fọ́ọ̀rọ̀ fọ́ọ̀mọ̀ tẹ̀sẹ̀ wọn mọ́tò fún mi sáré pátá. kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi jọlẹ̀ wá kí ló ń gùn ẹ gàràgàrà mo gbẹ́ ẹ lẹ́yìn tán o fẹ́ máa fi gé mi jẹ àwọn tó wo èyí wo lórí ìdúró yìí má yájú sí wọn àwọn eléyìí là ń pè lẹ́jẹ̀ ojú ẹ̀jẹ̀ ń flow nínú ojú wọn ọkọ̀ ń wọ́ funfun yín nìyí omi tó bá jáde dẹ̀dẹ̀ ní kí ló gbé tó ń gbìn ó fi wá lẹ́nu bí ó lọ wàá dé ohun tó ṣe mọ́lẹ̀ bàbá o. olórí ẹ̀wọ̀ ẹ má bínú kó lè dá náà ni torí gbogbo ilé náà mo ṣe lọ látànà èmi àti ìrọ̀rùn lájọ wa bàbá ẹ wò jẹ́ mi pé mo promise yín lọ́jọ́ sí pé kẹ́ fi gbogbo ẹlẹ́ fún mi ó dẹ̀ ti wá bá rọrùn dé báyìí nọ́mbà rọrùn ti wà lọ́wọ́ mi sà olórí oko. wetin dey talk we say one go operation come dey talk about number here ṣé number our number na sunday yìí. ṣe tẹ́lẹ̀ ọ̀rẹ́ wa tó tẹ wọ́n á rí ọ̀rọ̀ sísè fi. shadow shadow shadow ah, wetin dey worry you wetin dey do you so you no dey fear person again in front of me you dey brag you dey brag tẹ́tẹ́ mi ra ọ tẹ́tẹ́ mi ra ọ ṣé n tó mọ yìí lọ ṣe àṣẹ kò wá ni a fẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀hún kó bá ìrọ̀rùn dé sọ́wọ́ tiwa ká mú síkún òun dẹ̀ tí olóòtú gbára ẹ̀ sọ́dí ìrọ̀rùn fún wa nìyẹn ó ti mú síkún ah baby. súnmọ́ mi. olórí oko. àwọn àgbà yìí mo lò jókòó báyìí ní báàgì ọwọ́ ẹ lẹ̀ sọmọ kẹ́mi ò ṣerú eléyìí súnmọ́ mi ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ń kọ́ ó yẹ kó lásìkò gbàgbé bébì gbẹmí wá gbẹmí sókè. Oh, wow. That's lovely. That's good. Ẹ bá wa pàṣẹ tàbí tètè wá. You're welcome. Um, okay. Okay. okay. okay. okay. okay. okay. okay. okay. okay. ẹ káàbọ̀ mà bó ti kí mi tẹ́lẹ̀ náà ah. ṣé kò sí torí pé bí mo ṣe wọlé yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ ẹ̀ àbí bí mo ṣe dé mo bẹ̀rẹ̀ sí ń bú ẹ jẹ. ẹ má bínú torí pé ẹ kì í you know like this that is why mo ṣe ń béèrè ẹjọ́. ó ti lọ ṣe nǹkan tí mo tó yẹ kó ṣe sister mi ẹ jọ̀ọ́ ṣe lè bá mi lẹ́sìn ṣọ́ọ̀bù lèmi wá bọ̀ èmi náà máa lọ lẹ́sìn ẹ jọ̀ọ́ ẹ ní láti bá mi lẹ́sìn sí ok fine ẹ ṣe. mo mọ̀ wípé rọrùn ni mo bá sọ̀rọ̀ ṣebí wọ́n ní kú ìwọ làrùn ìwọ ní kú tó ń pa ni ìwọ làrùn tó ń deni mọ́lẹ̀ ṣòwárí àṣẹ tí kú ń gbà táwọn gbà ẹni tó fún ikú àti àrùn láṣẹ rapọ̀ tó wà láàrin èmi àti ẹ̀ ìwọ lè mọ̀ láéláé. ìrọ̀rùn. pẹ̀lú mi ṣe sùúrù àwọn àgbàlagbà ní tó bá kọwájú sí ẹ kó ta tó bá kẹ̀yìn sí ẹ kó ta tó bá wá kù wọ nìkan ṣoṣo tú èrò ara ẹ pa. mo ti tú èrò ara mi pa because èmi náà ti plan pé mo fẹ́ travel mo ti fẹ́ lọ clear orí mi ṣe ní láti gbà gbogbo rubbish. olùyẹn náà dà. bòkó tó dùn mí ni pé. máàkì máàkì máàkì máàkì. òlèlè mi àti ẹjọ́ gbélé mm. láti dúró. máàkì sẹ máàkì. sórí ibi tọrọ gbé dúró dé o ò gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ kó o ti mọṣẹ́ ibi tó ń ṣe irú èèyàn báyìí tó bá mọ̀ ó máa pẹ̀yàn yẹn ni o mi ì dẹ̀ tí ì fẹ́ kú ẹ̀ nínú àsìkò yìí rárá má gbé sójú o gbogbo gbígbọ̀n yẹn kó wa lọ farabalẹ̀. wọ́n mọ̀ ń ta fẹ́ẹ́ wọ́n dẹ̀ mọ́ ń tààyàn o ohun tọmọdé garùn-ún ṣe tí ò rí ọ àwọn àgbà jókòó àríkèrèwé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ire. àfẹ́ ah, ibo ló lọ tó dẹrù báyìí. mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ ni. no no no àtọ̀ ò sọ fún mi. mo lọ sọ́dọ̀ mọ́mì. Eh, wọ́n pè mí pé ó rẹ̀wọ̀n dẹ̀ so máa wọ̀ pé kí n sáré lọ yọjú sí wọn. àbọ̀ ah, tó sọ fún mi tẹ́lẹ̀ náà. ah mo mo gbàgbé nìyẹn ṣá <laughs> i'm so sorry. mẹ́rin um, no problem ẹ eh, jẹ́ kí n gbé ẹ máa lọ jẹ́ kí n gbé ẹ jẹ́ kí n lọ drop ẹ. Um, ah má wọrí má ṣe yọnu má bọ̀dá rẹ láti gbé mi. cap tó máa gbé mi because straight ó kọ́ máa lọ straight sọ́dọ̀ wọn ni kò ní yà sí nǹkan. ẹni ṣé ní tí wọn lọ ṣó wà lọ́wọ́ ẹ̀. Ah, <laughs> máa manage ara mi. manage ẹ eh. Hey, baby. Yeah? I'll miss you. I'll miss you too, sweetie. Ah, man. Ah, I'm tired. But baby, Sha. And so, you meet each other and sing for me. All right, Mary, that's what mommy I love. Uh, regards to our place. Okay, oh, oh my God. All right, so bye. I love you, sweetie. Okay, oh, but Oh, <laughs> like, bye. Ó mà dá káwọ́ ọkùnrin hùwà tó ra ó máa sún wọn. tíjà bá ń bẹ láàrin àyà káyà parí ẹ ló dáa. ó tún gba àwọn guys ẹ̀ ti wá ẹ̀mẹ̀ ti pẹ́. like three hours ní sùlọ́nù bíbá. Are you set? Let's go. Ọ̀gá. Ọ̀gá o àwọn bọ́ọ̀sì yẹn dájú o wọ́n dẹ̀ pàyàwó ọ̀gá àtọmọ ẹ̀fẹ́ láti lẹ́yìn. ẹ ó ní kí ló ṣẹlẹ̀ tó ṣe wa tá à ń ṣe àwọn nǹkan tá à ń rí àwọn nǹkan tá à ń fara kún ọlọ́pàá lọ fún wa ní. but what I believe is this we have to make sure we arrest that guy Kọ́lérọ̀rùn pẹ̀lú gbàǹbọ̀ ìzẹ̀ we have to get them arrested are you there. sọlọ́jà sọ èmi rọ ní kí n jẹ́ náà kàsí ẹran bí ẹgbẹ́ mi ni mò ń jẹ kì í ṣe ti gbéra gàbé lẹ́kì mọ̀rọ̀ bàtà lóyún àti sàmì nìyẹn. olùbẹ̀dẹ amú jọba jọba ọmọ nìbò ọmọ nìbò. Yeah! Stop there! Stop there! Stop that! Stop that! Stop that! open it! Open it for me! Take it off and clean it up! Stop there! Stop there! ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó dùn. Let's go! Come on! Yeah, yeah. Abayilere abayila abayila abayila. Jókun ni jẹ́ o, jókun ni jẹ́. Bá ò fúnra o, ẹ̀sìn inú ìwé ogun ni jẹ́ o. Ayé yìí ń dógó, ayé yìí ń bàjẹ́ o. Àwọn bàṣẹ jẹ́ òbí, wọn ò gbé wọn ò so lẹ́rù. ṣọ́ra ẹṣin ní ìwé lèèbù níjẹ́. óyá óyá óyá bọ̀. ẹ̀yin kò ní ìlú lágbára. ẹ ọ mọ̀ pé tí ò bá nídìí èmi náà ní pè é ní pè jaya ohun tí mo fi pè é ń pè jaya ó yẹ kó mọ̀ pé ó nídìí nìyẹn ẹrù ló dẹ̀ bèmí náà ó ní ni sùn tí mo lálàá àlá náà dẹ̀ dẹ́rù bà mí nígbà tí mo ta mo ti gbàdúrà lóòótọ́ láàrin òru ìwọ náà kì í ṣọmọdé mọ́ mo mo ṣe ní kí n sọ fún ẹ. ìwọ ni mo dẹ̀ rí nínú àlá yìí àmọ́ bí mo ṣe wá rí ẹ mo rí wípé ọ̀nà rè igbó rè inú igbó yẹn ló ṣáà ń tó ń tọ̀ lọ mo wá ń pè ẹ́ padà orí yọmí o orí yọmí o orí yọmí o ògùn tó wẹ̀yìn báyìí o ṣáà tún lọ ni mo wá ń sọ fún ẹ wípé ọ̀nà ọ̀rẹ́ igbó lè wọ̀ lọ́rẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ bí mo ṣe rí nìyẹn tí iná ńlá nínú gbé gbé báyìí àyà mi jágbà tí mo jí sáyé ẹ̀rù bà mí. màámi èmi náà láwọ àláyé àláyé ṣe bẹ́ẹ̀ ni tó jọra wọn mo láwọ àláyé gbọ̀ngàn. mo gbé wàá dúró ṣé kì í ṣe pé ó lè ń ṣe tìbí. àmì àwọn ètè gbogbo ìlú àgbájú fi gbogbo yẹn lẹ̀. ẹ o sọ bẹ́ẹ̀ gbogbo ló tún jẹ́ kí n tún ronú débẹ̀. màá màá gbọ́ nǹkan màá lọ rí àáfàá mi màá lọ rí àáfàá mi màá mi ẹjọ́ ẹ fọkàn yín balẹ̀ ṣùgbọ́n màá lọ rí àáfàá mi màá mi. ẹ ṣùgbọ́n ọ̀dọ̀ àfẹ́ ètò ló lọ kó lọ ké sí wọn ibi náà bá mọ èmi náà tó fẹsẹ̀ sí i. ṣe àròjinlẹ̀ ló yẹ ká rohun gbogbo ká tó ṣe bí n bá jẹ ọ̀bùn òòrùn jinlẹ̀ náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ 六十块，来，来，来，下一个，下一 mo jẹun ni mo wá lọ kí yín. bí ìrìn yín ṣe yín àfọwọ́fà yín ni ẹ̀yin lẹ fà lọ́nà o. sọlórí bukú ọmọ lọ fẹ́ yà má jẹ́ kó ọmọ mo ní ọmọ wà àdúgbò ọmọ olórí burúkú tiẹ̀ máa bàjẹ́ ni òkè odò wọn dogun òkun la lábẹ́bẹ̀ ẹ gbọ́ ta ló dánwò rẹ̀ wọ. ìfà ọmọ olórí burúkú tó ń pè ní rọrùn ló ń sáré orí burúkú kan bọ̀ firifiri àfi gbé ìtọ́kọ́lu mi ní kíní ìṣe jábọ̀lù lẹ́nu. ẹ má bẹ̀rù ẹ má sojú mọ́ tíṣú bá dájú ẹni ní kíkan kò burú téèyàn bá dájú rẹ̀ ní sunsun ní mò ń yẹn àjò kan. àní ìfà bẹ́ẹ̀ katalaka méjì ká lága ṣubú lọ́la ìbáka kú ìkà ní gbẹ̀lẹ̀ rẹ̀ ọkà kàkàkà ẹ̀mí yẹwọ́ ọjọ́ àgbọn bá tani lóró rẹ̀ wú ọjọ́ àgbọn kò bá tani lóró rẹ̀ ọ̀fà gòkè oró kan péré ń tọ́ka àsòkàn kó o gbọ́dọ̀ so méjì tó bá ti di déédéé aago kan òru hmm. ẹ wà gbére ìtẹ́ ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yọ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ bá ti fẹ́ kórí fún yọ fún ẹ bá ní ó forí légbó yóò forí légbó hmm. tẹ́ ẹ bá ní ó rìn wodò yóò rìn wodò. Hmm gbogbo ohun tí mo bá ti fẹ́ inú mi sọ sí ọ lónìí ìrọ̀rùn ó dàṣẹ àṣẹgun àṣẹ mọ́nàmọ́ná ń bẹ lẹ́nu mọ́nàmọ́ná àṣẹ tìjíbèrè ń bẹ lẹ́nu tìjíbèrè àṣẹ tèmi ìyá ọlọ́gbọ́n ń bẹ lẹ́nu àgbo mi kò sì yí padà látòní lọ ìrọ̀rùn ó ti kúrò nínú ọ̀rọ̀ ẹ báyìí wo àbí bí olè bí àfọ́rá ká mú wọn lóhun ká dàgbà gbogbo ń tọ́ ọ bá ṣe gbà kò ní wúlò fún ọ bẹ́ẹ̀ ni mo sọ àṣẹgùn. tẹ́ ẹ kan ọmọ kékeré ni mí ọ̀nà báyọ̀ wà ṣé mo lè tẹ̀lé yín. ẹ jẹ́ ń tẹ̀lé sílé. ẹ jọ obìnrin ẹ ní dáhùn lórí ọkùnrin ọmọ mi ọkùnrin ẹ dìde ẹ dìde mi ò mọ rò pé ó ti jáwọ́ ni mi mọ̀ pé ṣe ló tún da ó tún padà gbà báyìí tó tún yìí ń ja olè náà kò jẹ́ kára fún mi àmọ́ ńgbà tí mo wá ní ìdébì kan náà wá jẹ́ kó yé mi òun la ṣe dọ́dọ̀ yìí ẹ ṣáà gbà mí torí ọlọ́ ẹ ṣáà bá mi dáríjì gbogbo tó léwu kó ṣe fún yín tèmi ní kẹwù ẹ ní jìyà lórí àwọn ọmọ yín ẹ torí ọlọ́ ẹ ṣàánú mi ìyá mi ẹ yín. délẹ̀ délẹ̀. gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí ní ìsìn báyìí eh. ọ̀nà àbáyọ kan ṣoṣo títí ìbá tún wà hmm. Hmm. babaláwo alátìlẹ́yìn mi gbẹ́yìngbẹ́yìn nígbà náà lọ́hùn-ún ó ti papòdà. Ah! ọ̀dọ́ ah. ọ̀rọ̀ bàbá yẹn wà. Ah! ọjọ́ bá di wúrà tẹ́ ẹ sọ yìí ẹ ló ti papòdà ọdún ẹ̀ lọ́mọ abáyọ̀mí wà mo gbé mo ti dárò tèmi ti gbé ah! ó ti tán ó ti parí má ṣe o má ṣe o ṣe ọ̀dà ṣe ọ̀dà kéèyàn má ṣe kà. 嗯。Mm. Ah! zèka zèka zèka zèka zèka àgbègbè náà ló tó ló mi gan láti wọn àgbàdùn ah ah àmàṣe àwọn ìyá ọmọ mi ọ̀sánà àbáyọ ọmọ o. ah màámi màámi ẹni ẹlẹ́ni. màámi màámi mami eh, eh, eh, mami ẹni sùúrù mami ẹni sùúrù mami ẹwẹ ẹni sùúrù ẹ má yẹ ká sọ nǹkan sí ẹni sùúrù báyìí náà mama mami. wọn lọ láti lẹ́yìn ẹjọ́ kí lẹ́yìn ẹjọ́ gbà wá. àtúbọ̀ tán ẹ dá. ká máa ṣohun sí àtúbọ̀ tán máa lò jàjù sẹ́ẹ̀rì gbẹ̀yìn o ẹ wo bí ọ̀rọ̀ gbé wọ́n wá o àtúbọ̀tán ẹ̀dá ló máa san o ká má máa ṣohun tí yóò dá lásìkò tí yóò dá o kó má padà rí báyìí ni ṣẹ̀rí gbẹ̀yàn àtúbọ̀tán ẹ̀dá ni ká máa lé o ẹ̀yin èèyàn mi àtúbọ̀tán máa lò jà jù sẹ́ẹ̀rì gbẹ̀yìn o ẹ wo bí ọ̀rọ̀ pé wọ́n wá o. ara mi ẹ gbọ́ náà wé ara mi ẹ gbọ́ náà wé ìyá méjì kì í bí ni wọ́n mọ̀ ń ta fẹ́ wọ́n dẹ̀ mọ̀ ń ta yàn o ohun tọmọdé garun ṣe tí ò rí ọ àwọn àgbà jókòó àrí kedere bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. I want to see you. Are you please coming? Yeah, yeah. Jẹ́ ká ríra.